ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد ألوقف الله سبحانه وتعالى أفضل الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أعطنا تسوى لي إذن هو موطى الإمام مالك عليه رحمة الله كتاب الطهارة وننتي أشهديو باب طور الآحد شرطة نمشي فلو بوني obìnrin tí ó ń ṣe nǹkan fi عبيد الله بن يحيى بن يحيى الليثي أني بابا صفون عن مالك راتي الإمام مالك عن عبد الله بن أبي بكر لاتي عبد الله وما أبو بكر عن عمته لاتي أنتي في orúkọ rẹ̀ jẹ́ Ummu Kulthum and Ibn Zayd bin Thabit láti ọ̀dọ̀ ọmọ Zayd bin Thabit tó ń ṣe ìyàwó Salim bin Abdullah bin Umar radiyallahu anhum ajma'in annahu balaghaha ọmọ Zayd bin Thabit ó ní ìkan tí ó dọ́dọ̀ annanisáàn kúnnà ẹ̀bẹ̀rúnà bilmasarif annanisáàn kúnnà ẹ̀bẹ̀rúnà bilmasarif ìjọ fi lẹ́yìn ikú àwọn kanú àwọn obìnrin wọn a máa bèèrè fún almasarif àtùpà ìjọ fi lẹ́yìn tó bá dọwọ́ ينظرنا إلى الطهر لا تنفئوا بيا أو أتما فكان التعيب ذلك عليهم وني يبوقى يقما زيد من ثابتي أما فوت وفنك يتقل لتباين وتقول ما كان النساء يسمعن هذا a máa sọ wípé àwọn obìnrin sàábí ànábíwá Muhammad sallallahu alaihi wasallam wọn kì ń ṣerú nǹkan báyìí dàkí wọn lè kókó bí ẹ̀yìn ṣe mú ọ̀rọ̀ ilé kókó tá bá ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá a ní ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní àwọn obìnrin wọ́n a máa sẹ́ndì bí kọtíwó àbí kankan fi asọ́fọ́ra tó ní sáyẹ̀n yellowness ìdámi haibọ́ tó ní sáyẹ̀n yellowness ẹ̀jẹ̀ haibọ́ yes alnaha ẹni sọ́dá wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ̀ ike bóò ní ṣàríkírun Aisha máa sọ fún wa láta àjálù láta àjálù mọ́kànjú hatta tàrẹ ìdàn pàṣọ̀tàn lẹ́lọ́ títí tí ẹ fi rí funfun tí ó jáde lábẹ́ yín tùrú ìgbèzálíkà tó nínú ìhàìlọ́. Ìtumọ̀ rẹ̀ ní pé ìgbà tí a sọ wípé ti mọ́ òrìgbàtẹ̀ bá rí funfun yìí, a ní àbí tí wọ́n bá rí tí wọ́n ń pè ní àgbòfó fáwọ̀jọ́fà òun ni tí ojú abẹ́ wọn kó gbẹ tánbà tó lè fi tọ́jú kankan bọ́ kò ní sí sáìn kankan tí ó mú wá so bí pé wọ́n rí pé kó gbẹ lọ ọ́ kò ṣe pé nǹkan tí wọ́n rí wọ́n á rí whiteness so whiteness àbí ju fún gbígbẹ fúrú yẹn ìkànnì méjèèjì òun ni sáìn pé wọ́n ti má so ilé iná ló wá fa tó fi jẹ́ wípé ọmọ Zayd bin Thabit radiyallahu anhuma àmọ́ táwọn ènìyàn bá ń táwọn obìnrin bá ń tráì láti fẹ́mù wo bóyá wọ́n ti má dédé pé lóòrùn wọ́n fẹ́ mọ́ ta tupa láti lè wojú abẹ́ wọn ṣé àwọn ti má bí àwọn òtí máa so yanzurna ila tur lẹ́ni tó ń wo ìmára ìgbé sáwọn ti má so fàkánà tẹ̀ríbù zálika àlèhìnnà so ọmọ zayd bin sabit umukusum a ma ṣe kiri a ma fọ́tí wọn fún nǹkan bẹ́ wàtàkùlù ma kánà nìsa yẹ́sàn àdá àwọn obìnrin àti àwọn obìnrin tán jẹ́ wọn kì ń ṣe irú nǹkan báyìí àṣejù òun lè so tẹ bá rí gbígbẹ abẹ rí nǹkan funfun tó ń jáde lójú abẹ yìí so eléyìí ló ń ṣó wípé ẹ ti má lẹ́yìn ẹ Ubaydullah bin Yahya bin Yahya al-Laythi alayhi rahmatullah ó ní wasila Malikun an al وسئل مالك عن الحائج تطهر فلا تجد ماء هل تتيمم وبيل الإمام مالك ipe tí obìnrin tó ń ṣe nǹkan oṣù tó bá mọ́ bóyá ó rí jàfáàfù ní àbí ó rí ah, alkọ́sọ̀tù bẹ̀dọ́ nǹkan funfun lójú abẹ́rẹ̀ fala tajidu ma'an wa rumu cewa hal tatayammamu shille shi tayammum qala na'am imam malik alayhi rahmatullah ni bayni kulli shi tayammum bi tatayammam ku shi tayammum fa inna mislaha mislu al-junub àpèjúwe rẹ̀ bí àpèjúwe ẹni tó ní jànáàbà náà ni adẹ̀mọ̀ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní tàbá ní jànáàbà lára táàrù ní kàṣe tẹ̀yàmọ́ so èyí tí ó affecti ẹni tó ní jànáàbà lára tó ń ṣe alhadafu al'akbar òun náà ló affecti obìnrin tí ó ní hajj alhadafu al'akbar so tí tẹ̀yàmọ́ tí ẹni tó ní alhadafu al'akbar tó ní ṣe pẹ̀lú jànáàbà tẹ́sìn bá bá aláyè pé ó lè ṣe pàyà mọ́mù láti lè fi kíwù obìnrin tó náà tó ní haich tó wá mara ń bẹ́ tí ó yẹ kó wẹ̀ tó mọ́ ò bá rí omi àbí kò ní agbára àti lò òun náà lè ṣe pàyà mọ́mù sọ àdìmọ́mù máa lè kàlẹ̀ rahmatullah wọ́n ṣe kìyà sọ ilé ìlórí èyí ìlànà gẹ́gìt máa ẹni tó jẹ́ júrú tó ní jẹ̀nàbà lára tí ò bá rọ́ ní kàyàmùnana yóò ṣe kàyàmù lẹ́yìn àrìmáhùn Malik àrí rahmatullah wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ haiti generali so Ubaydullah bin Yahya bin Yahya al-Laythi wọ́n àti ṣáfà yìí ó ń sọ̀rọ̀ pàá ọ̀rọ̀ hajj generally haddathan yahya an malik yahya ọsọkùnrin láti ọ̀dọ̀ malik annáwó balázàwò ipe information tọ́dọ̀ anna aishata zawjan nabiyyi sallallahu alaihi wasallam ipe ìyàwó aisha tó ń ṣe ìyàwó ànábì sallallahu alaihi wasallam qalat fi mar'atil hamili ó sọ nípa obìnrin tí ó lóyún tára dámà pẹ̀lú oyúnú rẹ̀ ẹ̀jẹ̀ tí wọ́n ń jáde ní abẹ́ rẹ̀ aná àtàrà ìṣọ́dá ipé ìyàwó Aisha radiyallahu anha oníròbìnrin bẹ́ẹ̀ kò ní kí o máa gbẹ̀rù sílẹ̀ adẹ̀mọ̀ pé obìnrin tí ó bá ń ṣe haiti kò kí o so gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe fi rin gẹ́gẹ́ bí nǹkan tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ so obìnrin tó wá lóyún tó wá ń rí ẹ̀jẹ̀ ṣé yóò kírun àbí kò ní kírun alimamu Malik alaihi rahmatullah so wọ́n mú wá wípé lára àwọn kan ó dọ́dọ̀ àwọn information láti ọ̀dọ̀ ìyá Aisha radiyallahu anha òun ni kéwú obìnrin bẹ́ẹ̀ kò ní kéwú ìtúnmí eléyìí òun ni pé al-ahidu al-haidu tahid obìnrin tí al-amilu al-hamilu tahid obìnrin tó lóyún a máa ṣe nǹkan oṣù so eléyìí èyí tí orin ilẹ̀ níbi ọ̀rọ̀ yìí ẹnu àwọn àfókù lórí wípé ṣóbìnrin tí ó ń ṣe tó lóyún ṣe máa ṣe haid àti tó ń ṣe haid obìnrin tó lóyún ṣe a tún máa ṣe nǹkan oṣù àbí kò kì í ṣe nǹkan oṣù lọ́dọ̀ alimamu malik alayhi rahmatullah bákan bí ó tó nílẹ̀ lọ́dọ̀ alimamu shafi'i alayhi rahmatullah òun ni pé obìnrin tí ó lóyún ó sì lè kọ̀tínú nǹkan oṣù a mọ̀ pé obìnrin wọ́n a máa ń ṣe nǹkan oṣù tó máa ti dé lẹ́bù kan obìnrin ó bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù so obìnrin tí ó bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù yìí bákan náà tó bá ti dé lẹ́bù kan nǹkan oṣù stọ́ọ̀fù sí nǹkan oṣù tí ó ní wá náà ẹ̀yìn tí wọ́n dẹ̀ jẹ́ kó yé wa mẹ́díkánì òun ni pé nǹkan oṣù yìí tó fà á òun ni pé obìnrin yóò máa rìlíìsì tí wọ́n ń pè ní ovum ìyẹn egg ìtànpè ní kí ní ovum yóò máa rìlíìsì ẹ̀ ní oṣooṣù láti ibi tí wọ́n ń pè ní ovary so wọ́n á ní obìnrin a máa ní ó bí méjì ní ẹgbẹ́ so ìkan rí ní di ẹyin lọ́yìn oṣù yìí tó bá di oṣù tó ń bọ̀ ìkejì oṣù kí yóò rí rí ẹyin ẹ máa bá bí tán pè ní fallopian tube yóò bá lọ tí ó máa lọ síbi owó ìyẹn àpò so àpò òbí yìí ẹ̀yìn tí ó bá délẹ̀ so yóò ti máa rí nǹkan tí ó pípí ààrẹ kalẹ̀ fún so àwọn ìtẹ́ẹnu àkòbí àwọn láìní rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó ti máa kíkì tàbí yóò ti máa wà kíkì díẹ̀díẹ̀ so so that tí ọkùnrin bá bá aláṣepọ̀ àbí àtọ̀ ọkùnrin tó bá wọnú wọ́nbù yẹn lọ tó bá pàdé ẹyin tí obìnrin ẹ̀rí ní so yóò fertilize ẹ̀ so yóò di pé ìtànpè ní zygote yóò wà produced eléyìí ni ó máa dábàá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi di àà ọmọ tí ó tó bí ṣùgbọ́n tí ò bá rí àtọ̀ lẹ́yìn inú àpò bí yẹn ẹwọ́ ògùn yẹn tó ti ń kíkì dàtí tí ó wà tíkì tó wà tíkì tó lọ yóò padà ṣe kí yóò padà break tó bá ti wá break ẹ̀jẹ̀ yẹn òun ni ó jáde ní ojú abẹ́ obìnrin tí wọ́n sọ wípé ó ṣe nǹkan oṣù sọ wá mọ́ sọ pé obìnrin tó ń ṣe nǹkan oṣù àmì wípé ovulate ni àti ovary rẹ̀ ó produce egg so egg yẹn tí ó bá ní tí ó fẹ́ ti láìpẹ́ ni ó padà ṣe kí ni ó padà hàn bírèkì ṣùgbọ́n tó bírèkì gẹ́gẹ́ òun ni ilé fẹ́ fi ń kọ́ kalẹ̀ tó fẹ́ wọ́ ẹ̀kọ́ fún ọmọ ká ní pé ọmọ ẹ̀yẹn ṣe kí ní àbí ìgbà tí wọ́n fi ń tẹ́tẹ̀ kalẹ̀ tí ìtẹ́yìn wá ṣe nínú kò padà rí in tí ó dúró síbẹ̀ so bẹ́ẹ̀ náà line yẹn bẹ́ẹ̀ ni ó ṣe òun lóbìnrin máa fi tí ẹ̀yìn yìí tí ó bá wá wà fẹ́tẹ̀ láìsí ó túnmọ̀ sí ní pé ó yẹ kí nǹkan oṣù stọ́pù kò yẹ kó bẹ̀rẹ̀ wọn sọ fún ogri pé ogri orí bí ti ẹ̀dì ilé ló jẹ́ pé àwọn medical doctors wọ́n sábà sọ wípé obìnrin tó lóyún kò lè ṣe kéni kò lè ṣe nǹkan oṣù torí léyìí tó ń bẹ níbẹ̀ yẹn ni oyúkẹ́ ti dúró rẹ̀ jù so kí ni orí ó ti mọ́ produce ẹ́ẹ̀kì ní ìmọ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn medical doctors wọ́n máa ń sọ ẹ̀ ṣùgbọ́n jẹ́ ó lè mọ́rìkí bẹ́ àbó lè rí bẹ́ so ó kéèsì ọ̀pọ̀ nìyẹn láwà ní ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àpóríṣẹ́ sí àwọn pín lórí rẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ so àwọn gbà wípé ó súnmọ́ ó possible kóbìnrin tí ó lóyún kó tún máa ṣe nǹkan oṣù ike ó pọ́sílù náà kí ló pàtàkì gbèsọ bẹ́ẹ̀ òun ni pé wọ́n ti ráwọn instances tó ṣe pé obìnrin lóyún ẹ̀jẹ̀rẹ̀ ṣe ń jáde lójú abẹ́rẹ̀ so ẹ̀jẹ̀ tó ń jáde lójú abẹ́ obìnrin tó lóyún kí la fẹ́ pè so wọ́n tí wá ṣe nígbàtà bá wo ẹ̀jẹ̀ yẹn tó wá ṣe pé ẹ̀jẹ̀ tó mọ́ jáde lójú abẹ́ rẹ̀ káfí mọ́ sọ fún ṣe nǹkan oṣù náà ló sì tún kàn tí káfọ́ fún ṣe nǹkan oṣù nígbà rẹ̀ káfọ́ pé ó ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n fà ìpẹ́ kò ń ṣe rú ẹ̀jẹ̀ yẹn ẹ̀hẹ́n gẹ́gẹ́ bí ìsìnhàbọ̀ àbúdámù pàtàkì so ṣùgbọ́n àwọn apá kejì àwọn àfá wọ́n ní kò kọ sínú kí obìnrin tí ó kó mọ́ ṣe kí ni kó máa ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ tó bá jáde ní ojú abẹ́ obìnrin tó lóyún wọ́n ní automatically a máa kàákù kí ní dámù fàtà ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀yìn òun ló fi rí ẹ̀jẹ̀ kò kí ṣe wípé thickening line ìyẹn ìtẹ́ àpò òbí ẹ̀ òun kọ́ ni nǹkan tá a sọ pé ó bírèkì bó ṣe máa ń bírèkì nígbà tí ó bá ń ṣe nǹkan oṣù so kò rí ṣe òun làálù bírèkì ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ ni so bí irú tó máa ṣẹlẹ̀ sóbìnrin tí ó máa ń ṣe nǹkan oṣù nígbà mí tó ṣe pé ẹ̀jẹ̀ rẹ̀ ní dá látara wípé bẹ́ẹ̀lì kan nínú ẹ̀ kó ti wà ruptured so wọ́n ní irú rẹ̀ náà ló máa ṣẹlẹ̀ sí aboyún yẹn kò ń ṣe tásọ wípé nǹkan oṣù ni so alimamu Malik ali rahmatullah àwọn lọ pẹ̀lú àwọn tó sọ wípé ó pọ́ síbù kí obìnrin tó lóyún máa ṣe nǹkan oṣù tó bá ṣe pé nǹkan tí ó máa rí nígbà tó ń ṣe nǹkan oṣù náà ló sì tún wá nígbà tí ó lóyún àátí ti ẹ̀bí nǹkan oṣù sàdẹ̀mọ̀ kóbìnrin tó ń ṣe nǹkan oṣù láti sọ́lé wà látàṣúwó kò ní kírun bẹ́ẹ̀ ni kò ní gbáwẹ̀ bákanáà láyà sí á zaúdíwà ọkọ̀ rẹ̀ lébà aláṣẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ta aláṣọ yìí pé kò ń ṣe nǹkan ṣe ipé lámù fàtàkì àbí ti hábọ̀ ní so àásọ wípé ní tó sọ ní wàtàṣó wàyà àti àzọ́jọ́ ha yí ó gbọdọ̀ kíhun ó gbọdọ̀ gba àwẹ̀ àfi tó bá ṣe wípé kò lè gbà rẹ̀ látara pé kí oyún yẹn ó máa ní lára láti gbà rẹ̀ pẹ̀lú ẹ̀ bákanáwà àti àzọ́jọ́ ọkọ lè fa aláṣepọ̀ tòtò ló jẹ́ pé gíní ọmọdẹ́nu oyún ṣùgbọ́n nǹkan tí ìmáàmù Malik alayhi rahmatullah tí wọ́n fẹ́ bọ̀ òun eléyìí tàbí tí wọ́n lọ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ní ó wá láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ṣùgbọ́n imam Ahmad bákan al-imam Abu Hanifa àwọn gbà wípé obìnrin tí ó bá lóyún kò lè ṣe kíní kò lè ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ tó bá rí ẹ̀jẹ̀ pàpáàdì náà lára nǹkan táwọn fi mú ágúmẹ́ǹtì wá o ní wípé tí ọkùnrin bá kọyàwó ẹ̀ka lẹ́ǹsì ọkùnrin kọyà obìnrin lẹ́ kí la máa fi mọ̀ wípé ọkùnrin yìí o àbí obìnrin tí wọ́n kọ́ lẹ́yìn kí la mọ̀ tó ti parí ẹjà rẹ̀ kíni àìdọ̀ ìkóṣù ìkóṣù mélòó ni obìnrin tí wọ́n kọ́ọ́lẹ̀ yóò ṣe mẹ́ta ṣùgbọ́n aláǹfà ìfẹ́ pé àtìkí tún ọ̀bá ló ń kóṣù ẹ́ bóyá obìnrin yẹn lóyún kí ni nǹkan tí a fi sọ wípé ó ti parí nǹkan ó ti parí ẹ̀dà rẹ̀ náà tó bá bínú so ká ni wípé nǹkan oṣù yẹn ni olóyún máa ń ṣe nǹkan oṣù tí ó tẹ́ sí pé nǹkan oṣù yẹn náà náà bá máa ẹ̀sẹ̀ẹ̀sì ni tẹ́gbọ́ lóyún máa ń ṣe nǹkan oṣù so wáyé tí ẹ̀sìn sọ wípé tó bá ti lóyún àmì àmàdìsì gáàdì nǹkan oṣù ó túnmọ̀ sí wípé ìpìlẹ̀ ni pé olóyún kò ń ṣe nǹkan oṣù kò ń ṣe nǹkan oṣù so wọ́n lo eléyìí gẹ́gẹ́ bí argument ṣùgbọ́n àwọn tọ̀hún àwọn náà ò bá ń jiyàn lórí ìyẹn ṣùgbọ́n tí a ń bá yìí òun eléyìí tá ń sọ nìkan irú ẹ̀jẹ̀ tóbìnrin máa ń rí nígbà tí kò lóyún tá a ń pè ní nǹkan oṣù òun náà lórí ìsìn tí a wá tíríṣì ẹ̀ pé kò ṣe nǹkan oṣù nìkan wọn la máa tíríṣì ẹ̀ pé kò ṣù náà nìkan so kéèsì wípé oyún rẹ̀ kọ́lá máa lò àbóǹkọ́lá máa lò kọ́lá ń sọ ẹ̀jẹ̀ tá a rí sí kí ni ìdájọ́ ẹ̀jẹ̀ yẹn òní tí a ń sọ so eléyìí masala tí àwọn àfáà tí ẹnu òkò dé lórí òní eléyìí wallahu a'lam bó ti ẹ̀jẹ̀ pẹ́ṣẹ́ tó fẹ́ mú ti ní àyè rahmatullah bákan náà ọmọ kí wọn Ibn Qayyim Sheikh Ibn Uthaymeen àtàwọn ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ àwọn lọ sí ní wípé olóyún ó kọ́ sínú kó máa ṣe nǹkan oṣù tẹni tó lọ pẹ̀lú nǹkan tí wọ́n máa látọ̀dọ̀ ya wa Aisha radiyallahu anha ṣùgbọ́n wọ́n máa ní medical doctors tí wọ́n sọ òní pé alhami látàhìjì obìnrin tó lóyún kò ń ṣe kí kò ń ṣe nǹkan oṣù so ìsílẹ̀ àkóṣe pé problem kan wà along the line tí ò ní ṣe pẹ̀lú nǹkan oṣù so wọ́n lọ́wọ́ rẹ̀ وحدثني عن مالك أنه سأل ابن شهاب فكان عبيد الله وني باباه وصفوه láti ọ̀dọ̀ máàlìkì annáwó sálàm na shihab ike imamu máàlìkì bèèrè lọ́wọ́ ibn shihab òun náà ni azóhùn alimar àti amili nípa obìnrin tó lóyún tára dama tó bá rí kẹjẹ kọ́lá ta kúfù àní sọ́lá azóhùn ní kó má kíwù يا يا صويته قال مالك ومالك الامر عندنا امام مالك صويته كان الينا جميع position سيوانا الينا position سيوانا سوكوشن ابي قراش دولوري اوني اورايا الله اعلم وحدثني عن مالك عن هشام بن عروه عن ابي عن عائشة زوج النبي صلى الله عليه وسلم فكان عبيد الله أن بعض صفون لا يتيض مالك يا فا يا نبي الآية البيت عن إشام بن عروة مالك لا يتيض إشام مع عروة عن أبي عروة لا يتيض بار عروة عن عائشة لا يتيض عائشة زوج النبي صلى الله عليه وسلم يا نبي صلى الله عليه وسلم أنها قالت عائشة أصلت كنت أرجل راف رسول الله صلى الله عليه وسلم وأنا حائل ممن قوض النبي صلى الله عليه وسلم تمدعشي nǹkan oṣù lọ́wọ́ ó túnmọ̀ sí pé tóbìnrin máa ń ṣe nǹkan oṣù ìyìn ò sọ wípé pẹ̀lú ẹ̀ sọ bí àwọn tàbí sọ sọ̀yàwó Aisha radiyallahu anha a máa kó bu inú ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam a máa gbé orílẹ̀ ìtàn rẹ̀ tí ó bá ń ṣe oṣù nǹkan bọnú nǹkan so ṣùgbọ́n eré tí ọkùnrin máa báyàwó rẹ̀ ṣe a tó bá ń ṣe nǹkan oṣù وحدثني عن مالك عن هشام بن عروة أبي عن فاطمة بنت المولد بن الزبير عن أسماء بنت أبي بكر الصديق هو لا سيضاء أسماء مع أبو بكر الصديق رضي الله عنها أنها قالت أبو بكر أسماء مع أبو بكر قل فأرسلت امرأة رسول الله صلى الله عليه وسلم arábìnrin kan ó bẹ́ ìlọ́wọ́ òtíṣẹ́ ọlọ́run ọba faqalat ó ní ara aita ìdáná ìlà asaba sáwọ́bà àdámù nílẹ̀ káyíbọ̀ ó nílé òtíṣẹ́ ọlọ́run ọba ìkanú wa tàbí sínú àwọn obìnrin tí ẹ̀jẹ̀ tí ó bá bóò ni ó ṣe ṣe nípa aṣọ yẹn fọ́kàlà rasulullah sallallahu alaihi wasallam oríṣẹ́ ọlọ́wọ́ bá ní ìlà àṣọ́bà sáwọ́bà ìdàkúnnà dáun tí ẹ̀dẹ̀ bá fi lè yí aṣọ ìyàn kan nú ìmìnà ìhàìlọ ìyẹn ẹ̀jẹ̀ tó ṣù fọ́lẹ̀kọ́sùwó kó fi wẹ́ẹ̀kẹ́ dáadáa sọ́mọ́ lè tó sọ́lé fi ànábì ní ó lè wá fi kínú ó lè fi kí o tó túnmọ̀ sí pé ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn ẹ̀yìn nǹkan oṣù ẹ̀yìn nǹkan oṣù ń wọ́n bá pé ìdájọ́ kan náà ló ń bẹ fún ẹ̀jẹ̀ tó jẹ́jẹ́ fún oṣù àti tí ó kìí ṣe nǹkan oṣù ṣùgbọ́n ara wọn àfáà ní tí wọ́n gbà wípé ẹ̀jẹ̀ nǹkan oṣù nìkan lẹ́gbẹ́ ẹ̀jẹ̀ tí ó kìí ṣe nǹkan oṣù tó jáde láàrin kìí ṣe ẹ̀gbẹ́ àwọn àfáà tó máa sọ wé léyìí wọ́n mú àwọn méjì tó ṣe wípé wọ́n ṣọ́ àwọn mùsùlùmí ní ìgbà táwọn àtànẹ́sọ̀lọ́ àtàlá ń lọ tó wọ́n yẹn náà fílà àti ìsìnkánú wọ́n yẹn náà fílà wọ́n wá àwọn ọ̀tá gùn níbi ló ti yẹn náà fílà rẹ̀ ṣùgbọ́n kò ṣe kí ni kò mú fún ara ó sì continue irun rẹ̀ yẹn débi pé ẹ̀jẹ̀ ń jáde ní ara rẹ̀ so ó lẹ́ kí òun yẹn lọ so wọ́n tó bá ṣe pé ẹ̀gbin ní ẹ̀jẹ̀ kò ní máa fi kí o ní máa fi kí o so wọ́n lo eléyìí tó ti ẹ̀jẹ̀ pé sàábé yẹn padà jáde láyé ṣùgbọ́n tó lẹ́lọ́mẹ́ ni pé pẹ̀lú ẹ̀jẹ̀ ara ẹ̀yẹn ni ó ṣe ń kọ́ntínú ẹ̀rùn yẹn so bákan náà rímọ̀ rọ̀jà láwá ẹ̀mì ní àsìkò ìjọba rẹ̀ tí àbòlòlò àtàlìmàjúsí ọkùnrin májíàníẹ́ tí ó gún mọ́rù lórí ìyẹn ẹ̀rọ alìmòríra fún ṣọ́rọ̀bá tó ń gbé màjínà ṣùgbọ́n kò ń ṣe mùsùlùmí ó ní ìkórìíra fún àwọn mùsùlùmí so látara wípé ara àwọn patients ni so lára àwọn patients àwọn fari òun so bí àwọn mùsùlùmí ṣe jagun balẹ̀ wọn tájagun wọnú ìlú wọn nǹkan yẹn ń bí mú ó kórìíra islam ṣùgbọ́n ń dọ́gbọ́n àsìkò mọ́rùn-ún ni wọ́n kọ́ka rẹ̀ so àbúrúlọ̀ tẹ̀lẹ̀jú sí so ó wo pé lára nǹkan tó ń lè fi máa rò ìyẹn so padà pa khalifa tó rọ́ṣù ọ̀rọ̀mọ́dún mọ́kànlá ọ̀rọ̀dẹ̀ ọ̀làwọ̀ ogun nígbà tó ń kínú lọ́wọ́ ṣùgbọ́n wọ́n rò kú lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n ọgbẹ́ yẹn pọ̀ ibi pé dókítà náà sọ fún wípé kò súnmọ́ kó yìí torí wọ́n fún ní wàrà wàrà yẹn jáde lójú ọgbẹ́ ṣètò túmọ̀ sí pé ọgbẹ́ yẹn ni tó wọnú lọ́dún so ṣùgbọ́n tó tó ti tó mọ́rọ̀ okú tó táyé rọ́ṣe lọlé Umaru dákú lọ ìgbà tí wọ́n tají táwọn èèyàn lọ bá ọ̀rìn wọ́n tún sọ gbóṣó ti kírù àti kàdífì ẹ̀bẹ́yìn gbóṣó ti kírù so Umaru dáláńdá wọ́n ti kírù ní wọ́n ní bẹ́ẹ̀ Umaru nílá hafzọ́ fi Islam liman taraka as-salah ẹni tó gbé mùjù sílẹ̀ kò nípìn nínú Islam wọ́n ní fọ̀sọ́lá ọ̀rọ̀mà ọmọrù kírù wọ́jú ìfọ́bù ìyẹ́fà àbúdá wọ́n bẹ̀rẹ̀ yẹn ó tu èdè dájú so wọ́n ní ká ní wípé ẹ̀jẹ̀ ẹ̀gbìn ọmọrù ní fi kírù so bẹ́ẹ̀ náà ni asan basiri òun náà sọ ó ní máa bá يصلون في جراحاتهم هو مسلمين هو إيس ها ويما كيم فلو أبيرو كيف يستعلم سوف كنا لنا تتولو وني عبد الله بن مسعود رضي الله عنه كتب بير ني زكاة بير فقال طخا بدمه وفرسه ẹ̀jẹ̀ rẹ̀ yẹn ṣe ní aṣọ rẹ̀ bákan náà ìjẹ́ rẹ̀ yẹn ṣe ní aṣọ rẹ̀ ó dẹ̀ fi kírun sọ́ni léyìn ó ń sọ wípé ẹ̀jẹ̀ kò kí ń ṣe ẹ̀gbin lẹ́yìn ẹ̀jẹ̀ nìkan oṣù eléyìí ni ráàyè ṣe kàdàgbá àlè ràpọ̀tọ̀lá àti àwọn ọ̀dẹ́ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sìn ní ìtọ́fẹ́ ilé kílẹ̀ ìṣùmá lórí ọ̀rọ̀ yìí àwọn ní gbogbo àwọn instances tẹ mú wọ́n ní instances tó ní àlàyé ní àwọn tí wọ́n tí ìrùn pẹ̀lú ọgbẹ́ lára kò sí tẹ́ lè ṣe dùbáyẹ̀ tábálà wọ́n tí ti egbò yẹn wọ́n lẹ bandage wọ́n lẹ kìí kan wọn ẹ̀jẹ̀ sì máa mọ́ sùn sí náà so láì sẹ́mi fún láwọn náà sọ nílà ọ̀sà nífẹ̀ẹ́ wájọ ẹni tó ṣe wípé ó bá ní continent of eh, urine tó ní ìtọ̀ séréséré ṣe pé kò sí lóye bẹ́ ṣe bótọ̀ kan sí tó ló ń tábà ká tó rí ìṣẹ́jú kẹsí méjì drọ́pù ọdún tó kán sí pátá rẹ̀ àrùn tó ń bá ajá ní ẹ̀gbìn ti tó kán sí pátá ó ti kán sí ṣòkòtò rẹ̀ ṣáà ní kó mọ́ kí mu sọ ìta náà ní pé láyé kálífù lọ́wọ́ ọ̀nà sáà ìlà ọ̀sán sòtòrí rẹ̀ ní tó ní sọ́látùn fáwó àbí ká ní sọ́látùn fáìtì náà ló ń dáyẹ̀ láàmù ẹ̀yìn tó ṣe pé yóò máa kánmí díẹ̀díẹ̀ sí ṣókòtò rẹ̀ látara àrùn tó ń bá jà so láyé kalifullah nafsan illa wus'aha dìfẹ́ǹsì náà ni àwọn kéèsì sẹ̀mọ́ àì kò sí dáwọn ẹ̀ lè ṣe tó bá lóun change ìtàwọn fi gbòó ọgbẹ́ ilẹ̀ ní ìtọ́tù fi bó ẹ̀jẹ̀ bí tún yìí so wọ́n fi hàn bẹ́ẹ̀ sọ ní yóò sí ní pé ẹ̀jẹ̀ ò kìí ṣe ẹ̀gbin so ìdájọ́ tó ń bẹ fún ẹ̀jẹ̀ fún oṣù náà ló ń bẹ fún ẹ̀jẹ̀ kan mìíràn ló ń bẹ fún ẹ̀jẹ̀ míì tí ó kìí ṣe ẹ̀jẹ̀ kan oṣù so lára wọn kan ní sáré wọn lò ní pé ó kìí bó wá ní ẹ̀jẹ̀ ẹja ń bọ́ ẹja ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ ta mọ́rí ẹ̀jẹ̀ lára ẹja bí ẹ̀jẹ̀ tó pọ́tán sáwọn mínú àfá wọ́n ṣe ìsìná wúrú àwọn ẹ̀jẹ̀ ẹja àwọn ní kankan náà gbogbo ẹ̀jẹ̀ jẹ́ so ṣùgbọ́n ètò wá ṣe pé yọ̀ṣí kò lè kíra wa láti avoid ni tó ṣòro fún wa láti avoid àbí nǹkan tó ṣe ike ó jẹ́ a lè fún wa ló fún orú nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ka bá ń ka àwọn atíra ẹ̀sìn àárí tí wọ́n bá mẹ́ṣàn orú nǹkan báyìí so wallahu a'lam ah, ètò fini lẹ́ni balẹ̀ òun náà tí ń lọ pẹ̀lú ẹ̀tí àwọn ìfò tí wọ́n tó lé lórí pé ẹ̀tí generally speaking ẹ̀gbìn tó tẹ́ pé tí ó bá kan aláṣọ ó ká gbìyànjú àti ṣe gíní láti ṣe kúrò àti láti mú kúrò sọ̀nà táàfi wá mú kúrò òun náà ni ìtí wọ́n sọ yẹn a tráyè láti spréèkù ẹ̀ ẹ́ bàbá ṣe ní agbára ma bákaná a fi orí gbó so a fòrò sí so ṣe dandan ká lọ ṣe kò ṣe dandan tọ́mọ́tọ́ ń pa kéèyàn ṣe gáfúlò kan òun ni ká mú nǹkan yẹn kí a fi kún ká fi gbòòrò báyìí so ìyẹn bí wọ́n aṣọ so òun ni ah, rẹ̀ náà àtàmà ní mẹ́ṣù mẹ́ṣù lè túmọ̀ sí pé agbó nígbà náà ó rẹ̀ lè túmọ̀ sí pé kákan sprinkle omi lé lórí so wọ́n a máa lo mẹ́ṣù fún méjèèjì so fàtẹ̀kẹ́rẹ́sùwò ànábì sallallahu alaihi wasallam ó ní kí ó gbó ثم لتنضحوا مما خفوا من fọ́ tó mọ̀rẹ̀ tó sọ lè sí kí ó wá kí ó níbẹ̀ tó lè sọ bí ẹ̀jẹ̀ ní ó ṣe tríṣẹ̀ adẹ̀ ní ó ṣe tríṣẹ̀ àwọn ẹ̀jẹ̀ tó kù náà nìyẹn ẹ̀jẹ̀ tó kù náà bá ṣe tríṣẹ̀ ní ẹ̀gbìn tó jẹ́ pé a ń jẹ ẹ̀jẹ̀ so àwọn tán jẹ́ dọ̀mọ̀rọ̀ so eléyìí ẹ̀gbin ẹ̀gbin so bákanáà èyí tí ó tí a fojú fò ta bá pẹ̀rẹ̀ sáǹsì aṣùmọ̀rí tí ó sì ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ tabala aṣùmọ̀nù náà gbé sórí náà ó súnmọ́ káṣùmọ̀rí tí ó sì ẹ̀jẹ̀ díẹ̀díẹ̀ lẹ́ so lè mà fún àní àní sọ pé ẹ̀yìn ẹ̀ ń jẹ ẹ̀jẹ̀ so wípé nǹkan eléyìí so lẹ́yìn ẹ wọ́n lọ sí ní almustahadọ almustahadọ ẹni tó ṣe ìsìhádọ náà máa ti sọ̀rọ̀ ń pẹ́ ẹni tó ṣe haiti a lè sọ fìláfún àwọn àfá lórí iye ọjọ́ tí obìnrin máa bí ṣe haiti a ní ìlú tẹ́wọ̀n ò ní pé لا حد لأقل الحيش ولا حد لأكثره tàbí iye ọjọ́ ta fi máa ṣe tóbìnrin fi ṣe haiti kò ní ààlà ìtò kéré bí tàṣọ pé iye ọjọ́ wáyé contrary things that àwọn jùmúrù sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó máa ń sọ̀rọ̀ nípa obìnrin tó ń ṣe nǹkan oṣù wọ́n ní ká tó lè kẹ ẹ̀jẹ̀ tó ń jáde lójú abẹ́ obìnrin kún nǹkan oṣù ó gbọ́dọ̀ lójijì ọjọ́ kan ó kéré jù nílẹ̀ bákan náà wọ́n ní kí nǹkan ẹ̀jẹ̀ tó jáde lójú abẹ́ obìnrin tó bá ti kọjá 15 days wọ́n ní ààlè kàákùn kan oṣù mọ́ ó ti rí nìṣẹ́ ààlè kàákùn nǹkan oṣù mọ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe sọ mo rò pé àgbọ̀ ìwà ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ní obìnrin nǹkan oṣù rẹ̀ ẹ̀jẹ̀ tó bá jáde lójú abẹ́ rẹ̀ tó bá wà less than a day wọ́n náà lè kàákùn oṣù àkàkùn dámọ̀ pàtàkì tó dẹ̀ gbọ́dọ̀ kọjá 15 days. Nífi ọmọ obìnrin tó ṣe pé ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù. Ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù. Ó ẹ̀ṣẹ̀ rí ẹ̀jẹ̀. So yóò máa wo lọ bẹ́ẹ̀. Yóò ṣe kí ni yóò máa wo lọ bẹ́ẹ̀ ní ọjọ́ tí ó lò. Tó bá lọ jẹ́ pé kàn ẹ́ kọjá 15 days wọ́n á ní mustahabu lọ́dọ̀ jùmúrù àwọn àbá mustahabu ìtumọ̀ rẹ̀ ní pé obìnrin yẹn ó ní bleeding tó ṣe wípé kò wá kò wà rẹ́gúlà tó ti kọjá ààlà tí wọ́n ní ó ṣe irú ọmọbìnrin bẹ́ẹ̀ wọ́n ní yóò mú ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje ni ó kàkùn kí ni ó kàkùn ọjọ́ ṣáìdì rẹ̀ àwọn ọjọ́ tó kù ní ń fọ́ wọ́n ló máa kà fún ọjọ́ ìsìnkàlù mo rò pé àrùn ìpẹ́ ọmọbìnrin yóò ṣẹ̀bẹ̀rẹ̀ sí rí ẹ̀jẹ̀ lọ́jọ́ abẹ́rẹ́ ọjọ́ kìí ìkejì kẹta ìkẹrẹ karùn-ún ìjọ kẹẹ̀dógún ìjọ kẹrìndínlógún ṣùgbọ́n ni a gbogbo ọjọ́ ni ò lè jẹ́ oṣù tí wọ́n ló máa ṣe four time ani wọ́n ní six or seven days ni ó kà fún tó jẹ́ oṣù èyí tó kú ẹ̀kọ́ wọ́n ní ó máa tàá fún ìsìnkú ààbọ̀ bleeding tó ṣe wípé kò ṣe kí kò wà rẹ́gúlà ọ̀nà tó lè kí ni ìṣẹ̀hàmà ṣe àbíòyìn bẹ́ẹ̀ kóbìnrin tó ń tí ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ nǹkan oṣù rẹ̀ ó sábà ọjọ́ márùn-ún àbọ́jọ́ méje àbọ́jọ́ mẹ́sàn-án tó sábà ṣùgbọ́n pàtí ó wá di oṣù kan ó bá di pé ó ń ọjọ́ kẹwàá ọjọ́ kejìlá ìkẹtàlá ìkẹjìlá ìlú ọjọ́ kẹẹ̀dógún ó ní kó lé aṣọ ilé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àgbà wípé ikú oṣù gbọ́rọ̀ kọjá 15 days obìnrin lẹ́yìn oyún ìṣùmọ̀ ọjọ́ méje tẹ́lẹ̀ àbóyún ìṣùmọ̀ ọjọ́ mẹ́jọ tẹ́lẹ̀ àbọ́jọ́ mẹ́sàn ó ti wá kọjá 15 days ó máa mú àádà rẹ̀ ní òpọ́rọ̀ pípẹ́ èyí tó ti sábà tẹ́lẹ̀ yẹn náà tó máa mú seven days yẹn èyí tó kù yẹn ó máa jẹ́ kí àákà fún fifty hamu ṣe obìnrin bẹ́ẹ̀ náà máa ń pè ní màrútáàdà màrútáàdà tẹ̀lẹ̀ obìnrin tó òun ló ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin tàkọ́kọ́ òun first time àyè mùtádà àná ń pè yẹn dàbí ẹ̀jẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá bóun tiẹ̀ wọ́n á pè ní mùtádà á dàbí ẹni tẹ́jẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá bá owó ní ẹ̀fírẹ́ǹsì kankan rí first time tí ó kọ́kọ́ rí ẹ̀jẹ̀ kó jáde lójú abẹ́rẹ́ olóòdẹ̀ kọjá ní kí lè sí àwọn ẹ̀sì sọ pé kí ní púpọ̀ sírù kó jẹ́ kó kọjá 15 days so wọ́n ní kí ló máa ṣe wọ́n ni yóò mú 6 or 7 days. Bọ́nà ti ní 6 or 7 days, àdíṣẹ́ arábìnrin kẹta pé ní Hamlet Bintu Jash. Obìnrin yìí láti pàtẹ́jẹ tí jáde lójú abẹ́rẹ̀ èyí tó bá sábà ti pé kí kẹ́jẹ̀ yẹn kó mọ́ dà gbogbo ìbàlẹ̀jẹ́ tá a mọ́ jáde lójú abẹ́ kò ń sọ́ọ̀bù tó bá sábà ní. Gbogbo yìí anábọ̀wà muhammad sọ̀lá àtàwọn sọ pé tàháyọ́rọ̀ ṣìrìnlélá sítàdà sàbà ka ọjọ́ mẹ́fà ọjọ́ méje fún ọjọ́ haìjì ẹni yókù lọ́wọ́ ẹ̀ kò lè wọ́n ṣe kí ni òun àti ṣe bẹ̀yẹn náà ti yọ ike àti fi hamlet ti ti jáṣù ẹni ó wà fi kí ní sí mùsàdá à ṣùgbọ́n tó wá ṣe pé òun ti ẹ̀ ó ti ní àádá rẹ̀ àádà yẹn yóò ọ̀rá kà èyí tó kù yóò ká fún ìsìnkàwọ́ so irú yẹn kó ṣẹlẹ̀ sáwọn obìnrin nílá so àmọ́gbọ́ bí Fatima prince hamilovic lára àwọn tí ó ní kéèsì irú nǹkan bẹ́ẹ̀ náà kẹta ó ní ẹni tá ń pè ní mùmọ́ yíza igbó oṣù tí ẹ kò ní kíkẹ́ ọjọ́ mẹ́fà méje márùn-ún ó lè jọjọ́ mẹ́fà lóṣù tó jẹ ọjọ́ méje ní oṣù tó tẹ̀lé àti kó jẹ ọjọ́ mẹ́jọ ní tó tẹ̀lé ṣùgbọ́n the same ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ ni the same color ó ti mọ̀ pé ẹ̀jẹ̀ ń leléyìí bí kíkọ́lù ẹ̀rí bákanbákan bó so tí ó bá ti mọ irú yẹn èyí tí ọ̀rá ká nínú mọ́dà fífún gbèsò gẹ́rẹ́ jẹ́jẹ́ ó ti mọ̀ yìí kí ó jẹ́ jẹ́ èkó ṣùgbẹ́ so a nílé ẹni lẹ́gbẹ̀ẹ́ ní kí mo mọ̀ yìí sà yẹn náà ni wọ́n gbé lórí ọ̀rọ̀ sọ́lá sọ ike tó bá ṣe pé dáàmù àìsí ni anẹ́sọ̀lá àfẹ́lá aṣọ àti àmọ́ bíbí tó ṣe pé yọ̀rọ̀ àwọn èèyàn máa dá àbí ìkà tó ṣe pé ààrẹ o máa ń rún mo rò pé ó klẹ̀ tó obìnrin tó ti dá nǹkan oṣù rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ padà wá kọjá in tó ti dámọ̀ yẹn so yóò kà yóò kùnkùn sí ààbọ̀ èyí tó lẹ́tí máa yí ọjọ́ tó máa ń lò yóò rọra mú ọjọ́ yẹn yóò kà yóò kùnkùn sí ààbọ̀ èyí tí ò lọ́jọ́ rárá tẹ́lẹ̀ òun ó ṣe kí àmú 6 or 7 days mo rò pé àárín ẹ̀pẹ́ náà so ìsìnkádọ̀ òun wá ní kí ẹ̀jẹ̀ kọjá normality àti ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní kò lè kọjá 15 days ó túnmọ̀ sí obìnrin ní ó lè jẹ́ pé 14 days tó sì menstruate 13 10 tó sì menstruate ṣùgbọ́n tó bá ti kọjá 15 ọ̀pọ̀rọ̀ àwọn afáàmà ní rárá problem sí wọn ó ti di mustahabọ mo kí mo pé mustahabọ tó mi so wọn a sọ wípé mustahiidọ́tí mara lọ́gbọ́n ilé pẹ̀ṣùrú mustahiidọ́tí mara obìnrin ṣe kí ó ń ṣe istihabọ fàíyẹ mustahabọ tó àti ẹni ṣe kí ni ẹ̀jẹ̀ tí ó fi ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá àwọn bàbá wa máa ń pe ẹni tí ó ti di ẹni tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ń dà fún fàyí ẹkú sàkàbọ̀tù tó ṣe ṣùgbọ́n ní láti gẹ́ẹ̀sì àlàyé tí a ṣe yìí ìtóbìnrin fún fi kalẹ̀ fún mustahadọ̀ lọ́dọ̀ ju wóró àwọn àfá òṣèkéni agbóyàtọ̀ ẹni tí ó rí oṣù rí tẹ́lẹ̀ pé first time ló kọjá 15 so ó ti ní tí wọ́n fi calculate height of the chair ẹni tó ṣe pé òun lè dá ọ̀tún yàtọ̀ só sí ó jẹ́jẹ́ tó jẹ́ ẹ̀jẹ̀ height mọ̀ yàtọ̀ sí tí ó ṣe ẹ̀jẹ̀ height a ní ẹ̀mù mọ́ yíza ni wọ́n máa ń pè ẹni tó dá ọjọ́ mọ̀ tó mọ iye ọjọ́ tó mọ fi ṣe a ní máa rùn táàdà òun náà máa ń pè obìnrin bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ṣùgbọ́n èwo ló tẹ̀wọ̀n a ní tó tẹ̀wọ̀n òun ni pé láhàdà ni àkọ́nù haiti wà láhàdà ni àkàrí kò sí ààlà fún ìta sọ wípé tó kéré jù tẹ́jẹ̀ pàtíjáre lábẹ́ òpin láti sọ pé haiti ni pẹ̀rẹ̀ sí ààlà fún táà sọ wípé iye ọjọ́ báyìí so position ẹni sí ó ti tako position jùgbò mo rò so lọ́dọ̀ jùmúrù ní sí ọmọ obìnrin tẹ́jẹ̀ bá jáde lábẹ́ rẹ̀ fún bí wákàtí kan méjì tẹ́jẹ̀ wá tún dá padà tó stọ́ọ̀pù tó gbẹ fún tí ó fi kankan mọ́ àwọn ń dáhùn fàfáàjì dáhùn fàfáàjì ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù Malik àwọn ń dáhùn haidi ẹ̀jẹ̀ haidi so láti sọ́lì wà láti sọ òdìgbàwẹ̀ mẹ́kírù ṣe torí pé lọ́dọ̀ ti ti wọn kọ́kọ́rà drop of blood dubai lábẹ́ oge tó bá jáde lájọ́ obìnrin so hygiene àti ta bá yẹ́ rí pé nǹkan yìí ló fa ètí drop of ẹ̀yẹ fi jáde lójú abẹ́ mo rò pé eléyìí náà ni ráàyè ṣe islam tẹ̀líyà ọmọ tí wọ́n ìdùnfáyé ṣe kàdàmbáni ṣe gbogbo ṣe gbogbo tẹ̀líyà àtàwọn àfáà nínú lórí bàbá ìsìnkú èdè kan bá tún ní èdè tó jáde lójú abẹ́ obìnrin yìí tí ó rẹ̀kí ṣe pé nǹkan bí lórí sí dandakọ́ ni pé ó pé òjìdí ọjọ́ kan ó kéré jù ó ṣe pé kọ́tọ́rà lásán báyìí ní ààyè ó ti ṣe kí tí ó jẹ́ nǹkan tí wọ́n mọ̀ pẹ̀lú wọn jù òun ni pé ó wá pọ̀ jù kò gbọ́dọ̀ ju 15 days ní ẹ̀rọ ọlọ́pọ̀ lójú orí rẹ̀ ṣékùn tí ní alẹ́ rahmatullá àtàwọn nínú àwọn àpáta adájú pé ẹ̀rí olóyìnbó wọ́n ju 15 days lọ kò sẹ́ẹ̀sì kò sáájú tó lálà bí a tó ní kó wọ́n ju 15 days lọ so tí obìnrin tó máa ń ṣe nǹkan oṣù tó ń lọ 20 days kò bá jẹ́ mùsádà tó gúnkì ní ẹgbẹ́ 20 days ló fi ṣe so tó bá dìbò following month náà tó tún fi 20 days ṣe tó tún stop tó bá tún dìbò following month tó tún fi 20 days ṣe ó túnmọ̀ sí ó ti fi ààrà rẹ̀ aṣọ pé 20 days ló fi ṣe nǹkan oṣù bẹ́ẹ̀rẹ̀ ilé ṣe ṣe òun ṣe orí tẹ́bì ṣe ní ọlọ̀ náà ló mú wá tí ó tẹ́ nìtì bóyá bí mọ́ ti olóò 10 days tó tẹ̀lé ó lo 12 days 15 days ní tó tẹ̀lé but the same color náà ló mú wá kò change but ẹni yẹn ló ṣàmà láwọn àsìkò kan tó ṣe wípé tí òfin ní ṣe kí ni tí òfin ní ẹ̀jẹ̀ yẹn so ilé yẹn nọ́pọ̀ ọjọ́bá yìí ni pé kò sẹ́lì fún kò sẹ́lì fún so bọ́lẹ̀ tí rí 15 days yẹn so àwọn wo wípé kò kọ́ sí kòkó ṣe pé obìnrin ìdájì gbé sí ayé rẹ̀ lẹ́yìn ìgbà títí ló ń bàlágà yóò wá jẹ́ pé kò ní sí kíru yàtìsí tó kọjá àdájì gbé sí ayé rẹ̀ kò ní sí kíru àdísì kan wá ló sọ bẹ́ẹ̀ tí obìnrin ó jókòó fún ìdájì gbé sí ayé rẹ̀ tí ò ní kíru èyàn obìnrin tó ń ṣe ìbọ̀ṣù ìmáàdùsùn lò lálàáfíà rẹ̀ sọ̀rọ̀ àgbà wò ní pé káàkiri ẹ̀fún lẹ́síìsì ó pọ̀ jù àríwọ̀ ìdájúrókè ìdájí ìgbésí ayé rẹ̀ days nínú every month kásọ̀kó ló fi ṣe àpọ̀tọ́ wá nígbọ́ ya 15 days ní ààrẹ yìí a ní láti wá pẹ̀ṣì láti gẹ́rẹ̀ ká pẹ́mọ́n tẹ́ ní ẹ̀rùn kọ́ yìí nígbà táwọn days a ní ó ṣe days ṣégun ní mùsùlùmí náà alẹ́ rahmatullah nínú àwọn lectures wọn ní wọ́n sọ wọ́n ní àwọn ti rí kéèsì obìnrin tó ṣe pé ó dídí oṣù kan pápó ló máa kú ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ máa wá fún dídí oṣù kan pápó then odidi oṣù mẹ́ta yóò tẹ̀lera wọn tí ò sí ẹ̀jẹ̀ kankan The next three months kò ní sí ẹ̀jẹ̀ kankan. So ó mẹ́ náà wọn ti sáàtì ní náà tó ṣe fún ọmọ experience nǹkan báyìí. Nǹkan oṣù obìnrin ní àkàn fálọ́ fún bí oṣù mẹ́ta mẹ́rin ó lè máa jẹ ara. Bọ̀ tí ó wá wá ní ó lè jẹ́ bí 15 days, ẹ̀jẹ̀ máa wá ní àbí 20 days sọ̀tọ́máníkà wọn jù wúrù sọ̀rọ̀ lórí irú ẹni tó ṣe rí gẹ́gẹ́ wá lẹ́ra fún 20 days tó wá sọ́pù wọ́n ní mustahalo ni so wọ́n afẹ́ dá padà sí ìta sọ yẹn ṣó ti ní ẹ̀sírẹ́ǹsì bí ayé ọjọ́ kan tó fi ń ṣe tẹ́lẹ̀ so wọ́n ní kó padà sí ibi ọjọ́ ẹ̀ kó ka yókù fún ìsìnkámu ẹ̀ ṣé kò ṣe é tí ò bá ṣe é wọ́n ní kó mú six or seven days àsìkò ẹ̀gbẹ̀ yóò kó ká fún istihaba ṣe lè ṣe tẹ̀lís wọ́n ní kíni tí ó ṣe tẹ̀lís àsìkò tó fún ní ẹ̀jẹ̀ yóò kó ká fún istihaba ní òrùn tó pẹ́ǹtì nípẹ́ ṣùgbọ́n lọ rí ibùn tẹ́lẹ̀ náà nísìn àwọn sọ wípé ló ti sàdọ́ ẹ pé kò ṣe gbogbo pé sí ayé ẹ̀ nǹkan ẹ̀ ó wá láwọn àsìkò kan káìdì eh, náà ìgbà tó bá sọ́ọ̀pù yẹn ni àákà fún pé kí ni àákà fún pé kò sí mọ́ náà ṣe ẹ̀wá túnmọ̀ sí àwọn ibùn tẹ́lẹ̀ òdídì ní oòrùn pé obìnrin lè jẹ́ mustahada kò túnmọ̀ sí ìtàn sọ ni pé kò pọ́síbù kó ṣe pé kò pọ́síbù kó ṣe pé gbogbo gbèsè ayé obìnrin ẹ̀jọ́ máa wá láre tí ò ní sí àṣìkò sọ tí wá ti ní pé ẹ̀jẹ̀ ó pọ̀ lára obìnrin lórí gbogbo àlẹ̀jẹ́ mọ́ṣá nǹkan ló mọ́ nǹkan ló mọ́ stéèjì ẹ̀fìnẹ́tì ó ti jẹ́ mustahada mẹ́yìn sọ àwọn náà wá dá padà síbi wípé ṣe mú mọ́yíza ṣe mú ọ̀tádà ní ṣe fi ẹ̀sìn ṣe mú ọ̀tádà àní wọ́n dá padà síbẹ̀ ńgbà ẹ̀ torí pé kò kọ́ sí gbóṣe gbogbo iṣẹ́ ní obìnrin lẹ̀yẹ́ ó mọ̀ wá láàtọ̀ fún continuously lára definitely yíyàwó sàhábà ó fi ṣe ìṣẹ̀hàrọ̀ sọ àwà dá padà sí ibi táà sọlẹ̀. ṣùgbọ́n láti orí pé 15 days ní máa tí wọ́n yẹn làwọn ń pọ̀ tẹ́jì ìdí ẹ̀rẹ́ 15 days ṣe máa tí wọ́n mú so àti ráwọn àtàṣe 17 days àti ráwọn ní 20 days tó ṣe pẹ́jì ó lè padà stop lẹ́yìn àyẹ̀lẹ̀ tí wọ́n tún fí ọlọ tán àsìkò kan ni so kò jẹ́ bí àárín ẹ̀ṣù òṣèjẹ́ so حدثني يحيى عن مالك عن هشام بن عروة عن أبي أن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت قالت فاطمة بنت أبي قبيش يا عائشة فاطمة بنت أبي قبيش يا رسول الله يريد إن شاء الله إني لا أطهر إني لا أطهر من كين كينش بس يقولوا بعد جمع جاد يدرسوا tàbá gbogbo ìgbàlẹ̀jẹ́ máa ń jáde lójú abẹ́ mi tó tukù túmọ̀ sí pé ẹ̀jẹ̀ yẹn máa pọ̀ kan bọ̀ tí ó sáà máa rí sport lẹ́kọ̀ọ̀kan àdúgbà ní ẹ̀jẹ̀ pọ̀ bọ̀ kókó ni pé ẹ̀jẹ̀ sáà máa wá tó bá jẹ́ pé drop of sport ni ó máa rí ó máa wá kò ní kéré sí kí ni kì í sábà sí bí ó tó ìṣẹ́jú márùn-ún ipé kítọ̀ ti dá lára ohun ìtọ̀yẹ̀ òbí dáná tó bá lóun ju ọmọkùnrin ohun sí inú ṣòkòtò ohun kó tó rí láti nígbà ẹ̀ drọ́pù tuntun wa ẹ̀gbìn ló ti tẹ́lì ṣòkòtò rẹ̀ tó dẹ̀ gbọ́dọ̀ kí láyé ṣe láyé kàlẹ́ fọlá ọ̀nà sán ìlà ọ̀sára tó obìnrin nínú ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé ẹ̀jẹ̀ tó sábà wọn wà ní ẹ̀lẹ́ àmà spọ́ọ̀tù ni ó máa wá yóò rẹ̀ yà ọgbà ní yóò yà nígbà mí ṣùgbọ́n spọ́ọ̀tù ó máa wá fún obìnrin yìí ó jẹ́ pé ẹni tá a sọ wípé ìtàn kan sí pátá rẹ̀ àbí ṣòkòtò rẹ̀ ó nígbà tí ó gbé kí ni yóò tọ̀ tí ìtàn yìí ó pọ̀ ṣùgbọ́n tá a sọ ni pé ìtàn yìí òun dá sẹ́yìn yóò máa kán tí tí tí nílẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin yìí àsìkò ẹ̀jẹ̀ yóò yà wá ìgbà mílẹ̀ yóò máa rí spọ́ọ̀tù yẹn ni so Fatima bin ṣàrò àbíkúbẹ́ṣ Fatima bin ṣàrò àbíkúbẹ́ṣ ó ní àrọ̀ sọ̀lọ̀lá ìgbìyànlá àtúgbòrò ó ní òṣìṣẹ́ ọlọ́run ọba gbogbo ìgbàlẹ̀ jẹ́ mọ́ anábì ní pọ́blẹ́mù tó ní òyìn ẹ̀rẹ̀ vein kan òun ni ó ti wà ruptured vein kan ló wà ruptured wà ní sabil haidọ̀ kò kìí ṣe haidọ̀ a ti ṣàlàyé bí haidọ̀ ṣe máa ń wá ń tiẹ̀ ẹ́ so ṣùgbọ́n eléyìí sì kò ń ṣe haidọ̀ kò ṣe pé tickling line tó ń bẹ nínú wọ́n tó ti pìpì ẹ̀ kalẹ̀ wípé zygote ó pọ̀ kò ń ṣòun ló fọ́ tẹ́jẹ̀ tí wọ́n ń jáde tankic haiti ṣùgbọ́n bẹ́ẹ̀dì kan nínú ẹ òun ni nǹkan tí ó wà rọ́ṣọ́ṣì òun ló fa ẹ̀jẹ̀ tó fi ń wá continuously yẹn ló ṣe ń wá díẹ̀díẹ̀ tó ń wáyìn sàrẹ́sọ̀lọ́ àwọn fàyílà àbára tí àìdọ́ tí ó bá di àsìkò haidọ̀ tí wọ́n náà bá ti rí pàtó ìsọ̀lá má فإذا ذهب قدرها tí àsìkò tó wọ́n tún ń ṣe idol yẹn tó bá ti lọ that is ó túnmọ̀ sí pẹ̀lú tàbí bá sọ́rọ̀ ẹni tó ti ma áàdà rẹ̀ tẹ́lẹ̀ fásitì jama á ń kí pọ̀sọ̀ lèyí lọ́pọ̀ ẹ̀jẹ̀ yẹn kó lẹ̀ máa kí fún ẹ̀jẹ̀ yẹn kó ṣe kí ni وحدثني عن مالك عن نافع عن سليمان بن يسار عن ام سلمة زوج النبي صلى الله عليه وسلم لقد ام سلمة كان ويوان هو محمد صلى الله عليه وسلم ان امرأة كانت تراق الدماء في هذا رسول الله صلى الله عليه وسلم وبين كم بدو شيء ومن تايتين ها تراق الدماء أمان ó máa ń da ẹ̀jẹ̀ ní lásìkò àdámsọ̀lọ́sọ̀. láàrín mùsàlámà ó mùsàlámà wá máa bèèrè fátíwá lọ́dọ̀ àdámsọ̀lọ́ àtàlẹ́m fọ́sẹ́fẹ́sẹ́lára ó mùsàlámà tààrùsúlọ́lọ́ kó wo iye ọjọ́ tó ń máa fi ń ṣe nǹkan oṣù inú oṣù kọ́bùlá ẹni sí ibà lẹ́rí ọ̀pọ̀ ọba náà ṣíwájú kí èyí tó ṣẹlẹ̀ sí ìyẹn tó ṣẹlẹ̀ sí fàlẹ̀tẹ́tọ́kì sọ́lá àtẹ́kọ̀dàdà fàídá ọ̀nàfàt zalik tí ẹ bá ti kọjá tàbí tí ó bá ti ti yẹn fẹ́yìn pàtẹ̀tẹ̀fíl kò lọ̀wẹ̀ súnmà lítẹ̀tẹ̀fíl ìsàóbí sọmọ́lítúsọ̀lì lẹ́yìn ẹ ó fi aṣọ po ojú abẹ́rẹ̀ dáadáa ó lẹ̀ mọ̀ kí torí pé kéèsì ẹ ó tún ju kéèsì ẹni tó kàn ní spọ́ọ̀tù kéèsì tí ẹ ẹ̀jẹ̀ yẹn pọ̀ ẹjẹ́ ṣe kí ni ó pọ̀ وحدثني عن مالك عن هشام بن عروة عن أبي عن زينب بنت أبي سلمة láti ọ̀dọ̀ Zainab ọmọ Abu Salama tó ṣe ọmọ Umm Salama náà ara Zainab binta Jahsh ó rí Zainab ọmọ Jahsh التي كانت tààtà abdurrahman bin auf èyí tó bẹ ní abẹ́ abdurrahman ọmọ auf ìyẹn ìyàwó abdurrahman bin auf òun ṣe ti ti ìyàwó àrẹ́sọ́lá àtàkù wàkánà tó sàhárù ó máa ń ṣe háì ó máa ń ṣe ìsì hárọ̀ fàkánà tẹ̀tẹ̀ fi wà tó sọ ní a máa àti ìṣẹ́kẹ́ni àmà àti ìwò àkàtà lórí báyìí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 نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìbéèrè òní wípé wọ́n ní àwọn èèyàn máa béèrè pé àwọn alìkọ́nù ìṣìgbọ́n kí ni nǹkan tí ó yọ wọ́n fún nínú sọ́nà wọ́n ní àwọn aṣọ wípé wọ́n ní nínú àkùrò alẹ́bẹ̀kàrà wípé wọ́n fún nínú ẹgbẹ̀rún torí pé wọ́n ní bíbí ìdùnnú ká jáde ìgbésù olójì. Nàbà fà wá ní wọ́n máa ń sọ wípé Sámẹ́sì ló sọ wípé téèyàn bá jáde ní ewu lórí lórí èèyàn ti kúrò nínú sọ́nà. Àdúgbò ni àṣekù yẹn. Náà, àwọn ìtó sọ́nà òun náà ni lànà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní àpapọ̀ tí a nẹ́bí sallallahu alaihi wasallam tí ó tọ́ tó ti sin lọ́wọ́ ìlànà rẹ̀ ní àti ọkàn ni ní ìṣe ni ní àpapọ̀ ilé ìwọ̀n pẹ̀lú asúnnà. Tàṣìmára fàmí tí ó sọ wípé السنة هي الإسلام والإسلام هو السنة so sunna kan sọ mẹ́yẹ kò kí ń ṣe sunna mustahamba kò ń ṣe sunna mustahamba sunna tí àwọn àpò ní títí ma ń sọ wípé lákòójú kayan ráka méjì bífọ́ zo ráka méjì lẹ́yìn zo àti lẹ́ẹ̀bẹ́ lọ nínú àwọn kẹta mọ́ sọ pé sunna òyìnkan ìgbónkọ́nà sọ àti ìlànà Ànábì sallallahu alayhi wa sallam tí ó tọ́ tí ó fi sin lọ́wọ́ ọba tọ́lọ́wọ́ ọba dẹ̀dẹ̀ kú jù nígbà fún wa òun wọ́n pè ní kí àsọ̀nà àtúráwọ̀ apá àtàkọ̀ تيجي أنبار بهاج عالي شارع سورة اتفاق آل السنة تيجي الله لكاي فكما عالي السنة تيجي وما الإمام أحمد بن عبد الله وما علي عاصم توقف سنة فان سنة يعني الله عليه وسلم تو يكاكو àwọn mílì mọ́lù gbólóhùn súnmọ́ fún wọ́n pè ní àlàáfíìdátù kìníkan orí tíbù kìíní àkọ́ àlàáfíìdátù wàsùtíyà àlàáfíìdátù alhàbàwíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú èyí tí wọ́n kọ́ àwọn mìíràn pè ní kí wọ́n lè dúgbó lóhun àṣẹríà bí ti ti ájú rí tó pè ní àṣẹríà ní sọ àwọn mílì lo àtàwíṣ bí àtàwíṣ ti ti ìlọ̀pọ̀ lẹ́yìn àbí ìpèmáǹtà àtàwọn mí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n púpọ̀ orin tó yẹ ká di ọkàn èyí tó yẹ ká tọ́ sánẹ́sọ̀lá àtàlámtọ́ ṣẹ́lẹ́sẹ̀yàn bá ti wá tako príncipù kan nínú àwọn príncipù yìí ó tako príncipù kan ìyẹn kan foundation kan foundation kọ̀ọ̀kan ó ti láwọn ní dídí àbúrẹ́lẹ̀ ẹ̀ṣùn tó ṣe pé wọ́n rọ́gbù kọ̀ọ̀kan nípa bá mú asma'ullahi wa sifatu orúkọ ọlọ́mọba àti ìròyìn rẹ̀ láti àsìkò àwọn bí jambu sọ̀fún àbí àjáàbì dirham jambu sọ̀fún àtàwọn tàtẹ̀lé tàtẹ̀lé ìlànà rẹ̀ من المعتزلة والعشائرة والماتريدية من وكي موير يولوم tẹ́ni kò bá láàká ìlú ká tú bí a ṣe fẹ́ tú yẹn ni ò gbọ́dọ̀ ní pẹ́ àǹkà al-Qur'an mẹ́sìn والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتفضل سبحان الله ما يشرك هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسمي له ما في السماوات والأرض وهو العزيز الحكيم العزيز الحكيم ما تجوه أتلا بينه جامعة صفنيك يقولون ليس حكيما وليس عزيزا الله أبو توشي حكيم ليس سميعا ولا بصيرا يبقى بلا في لونين أن تبا في الشيء إثبات ريني أثباتا ها alùpùdàmá yẹni àgẹ́gẹ̀ alùpùdàmá ó ti sọ wípé in tó ń bẹ láíláí ti pọ̀ tí ó gbà pé kí ni aziz hakim nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n so yẹn níbi orúkọ ni ẹ̀ o so a tún wáyé ọlọ́run ọgbọ̀ kì í ṣe aziz that is orúkọ yẹn ìròyìn tó fẹ́ fàyọ́ ń bẹ̀ tó ń ṣe ìròyìn kí ni rizal might sẹ̀lé ìròyìn tó fẹ́ pàyọ́ndẹ̀ tó ṣe àfẹ́rù ìgbọ́rọ̀ basí ìròyìn tó fẹ́ pàyọ́ndẹ̀ tó ṣe albásọ̀ rìnrìnà alọ́lọ́wọ̀bà láyẹ̀sán wà láyẹ̀sán ọlọ́wọ̀bọ̀ kì ń gbọ́rọ̀ kò ṣe kí kò lẹ̀ kì ń rìnà wà láyẹ̀ àná kò lẹ̀ kì ń mọ́ torí pé ààrùn ìsìfáàt almahbukin wọ́n nínú ìròyìn àwọn ẹ̀dá nìyẹn ولا يجوز أن يتصف الله بصفات المخلوقين lọ́dọ̀ ọtí tí wọ́n wọ́n ní kò tọ́ kí ọlọ́wọ́ ọba ó bá ròyìn àwọn kí ní àwọn ẹ̀dá ẹ̀rí wọ́n ṣe ń fi lọ́tọ̀ fáìfù lọ so ṣùgbọ́n àwọn àlùsùn ọjọ́ máa àwọn gbó lórí táwọn sàhábà tó lè rẹ̀ ṣé àwọn sàhábà máa ń gbé sí àwọn òrìn ọlọ́wọ́ rárá so látàrí eléyìí wọ́n ní gbogbo ẹni tó bá ń gbé sí ìròyìn ọlọ́wọ́ ọba tó ń jí dìnáyìn tọ́lọ́wọ́ ọba fi ìyìn ara rẹ̀ fọwọ́ mọ̀tẹ̀jẹ̀rẹ̀ ibi kan ti pé àwọn jàmíyà jàmù sọ̀fọ́n òun sàbákò gan so àwọn tán wá kọ́pì díẹ̀díẹ̀ lára rẹ̀ bí àwọn mọ̀tẹ́sílà àwọn tán tún kọ́pì díẹ̀díẹ̀ lára àwọn mọ̀tẹ́sílà náà bí àwọn àṣáyẹ́ra ní abẹ́ pípín ni wọ́n ń ṣe ìkáàrù sípá tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n dẹ̀ ṣe tàwílú rẹ̀ àti ká máa ṣe fẹ́ fún inú máa rí sípá tí láì subhanahu wa ta'ala ní tó yàtọ̀ sí nǹkan tí àwọn ẹni ìṣíwájú tí wọ́n bẹ̀ lórí rẹ̀ gbòrògbé àbí ìfilẹ̀ ni wọ́n àpọ̀ ìmáàmù máa ní ó ní ẹrúbìnrin kan tó ṣe pé ó ń bọ́ ọ̀gá rẹ̀ fẹ́ràn jù ìkòkò wá gbé kan náà àwọn ẹran yìí so ọ̀gá wá bínú bẹ́ẹ̀ ni ọ̀gá fẹ́ tú ẹrú kan ó yẹ kó tú ẹrú lẹ̀ tó wá òkú tó bẹ̀ kòkú tú ogbó obìnrin ẹlẹ́tí ó wá òkú tó bẹ̀ kòkú tú obìnrin ẹlẹ́ni ó yẹ kó tú ẹrú tó jẹ́ mùsùlùmí pàtàkì lọ pọ́bà mùmínà ti tó wá òkú ẹgbẹ́bìn ní gbogbo ẹ̀kọ́ kú sílẹ̀ tó wà lọ bá nẹ́sọ̀ lọ àtàlá pípé ìkàmá báyìí ní tó ṣẹlẹ̀ kò nàrí wọ́n kó gbogbo ẹ̀kọ́ kú sílẹ̀ láti pé kí ó mọ̀ pé ṣe ẹrúbìn yẹn mùsùlùmí ni torí pé tí mo ní wá mo wá bí àìnà wọ́n ọmọbìnrin ansa rasulullah òjíṣẹ́ ọmọba yẹn anẹ́bí ní afirka o lè túlẹ̀ láti tẹ́lẹ̀ ìkọlifá gẹ́gẹ́ bí mùmí lóbi gẹ́gẹ́ bí kí ẹ̀rù tó jẹ́ mùmí afirka fa ìtìnà mùmìnà náà anẹ́bí tẹ́sí ọmọbìnrin yìí pẹ̀lú kí pẹ̀lú mọlọlọ́wọ́ àmọ́ ṣùgbọ́n wọn jà ní yájú àtàwọn tán tẹ̀lé wọn ní àwọn àṣáyíra bí ojú gbogbo àṣáyíra wọ́n pàpọ̀lọ́ wọn sí lókè in fact tó bá sọ fún an average àṣàrí mùta akhir ibi allah fi sàmà ibi ọlọ́wọ́ bá ń bẹ lókè ipò ń bẹ lókè ní tó ṣe tàwí ìlú rẹ̀ ibi ọlọ́wọ́ bẹ lókè yẹn ní torí pé lọ́dọ̀ rẹ̀ ó ti fi ọlọ́run ọba sí inú ẹ̀dá rẹ̀ láti rí ẹni tó ń sọ́nú àwọn àfáà wípé kwẹ́ṣọ̀n tánà ti béèrè lọ́wọ́ ọmọbìnrin ìyẹn ọmọbìnrin ò gẹ́ẹ̀sì àpá ẹ̀ ìmọ́nà ti fi ilẹ̀ lè ánà ha àmìdíà torí pé lé pọ̀sẹ̀ ní òkè so ló fi jẹ́ wípé irú yẹn nípa àwọn àfáà ní ní báàbù sí fáàtì ní àsìmáwà sí fáàtì ẹni tó bá ṣe kárò nǹkan yẹn faqad kharaja sunna níbẹ̀ yẹn ó lè gẹ́ni tí ó máa ṣe súnà ń bò bí o tó àgírí pẹ̀lú súnà bí kan ní oṣù máa ní tẹ̀ẹ̀kẹ́ ó ti ọ̀pọ̀lọpọ̀ tí àtàwọn àfáà yẹn pọ̀ ní ó àtẹ́ẹ̀kì agbègbè ìṣèpáàkì kan táwọn tọ́lá in tó pọ̀ jù ní ìṣù ọ̀rọ̀ sí fásitì ni jàmíyà jàmíyà bákan náà ọ̀rọ̀ àwọn kan tako kádàrà àwọn ní sí àwọn kan ní kádàrà oúnjẹ débi kọ́ tó ṣe àṣẹ jù ń bẹ́ ṣùgbọ́n ètò pẹ̀lẹ́sẹ̀ kádàrà ń bẹ́ẹ̀ ènìyàn so àwọn tí wọ́n bá ṣe àṣejù ń bí kádàrá wọ́n ti ṣe kìí wọ́n ti kúrò bí súnnà àwọn tó ṣe wípé wọ́n ṣe àṣejù lápákejì náà tó wọ́n tako kádàrá nítorí wọ́n fẹ́ tako àwọn tí wọ́n ṣe àṣejù ń bí pé ibi ìfi kádàrá rẹ̀ nítorí ẹ̀kan tí òkínu ohun tí ó afẹ́fẹ́ àbúṣe gan-an ní kí ló kírun ní kádàrá rẹ̀ tàbí sọ náà ọba ló fọ́ọ̀sì wọn láti máa ṣe yìí ṣe tó sọ ẹ̀kọ́ rẹ̀ no ọlọ́run pọ̀ sí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá nínú pa gbogbo kan ó mọ tó yá ogun gbogbo ẹbí sí ó dẹ̀ bẹ̀ lákọọ́lẹ̀ ṣùgbọ́n tó túnmọ̀ sí ọlọ́run pọ̀ fẹ́ kó mọ̀ ṣe ṣùgbọ́n àwọn kan bí ní pé ọlọ́run ọba pọ̀ sí àwọn láti mọ̀ ṣe ìtàwọn ṣe làwọn mí tún sọ pé nǹkan lọ ọkọ̀ dára aláyọ̀ àfààrí àwọn mí ṣe kí wọ́n tún lọ bẹ̀yẹ̀ nù wọn àwọn àfáà ní ẹ̀sìn jáde kúrò ní sunna àwọn tí àwọn kejì wá ń bí wọn pé ẹlẹ́ṣù ibi ni kò bẹ́ dáa fún yín bó ní ẹ̀rọ bọ́lọ̀ bá fọ́ sí bó sí tó jẹ́ kádàrá gbogbo tó wá ṣe àfọ́fọ́ ẹni gbogbo ẹ̀ àwọn náà bá tún kọjá àlà ní àdìsí ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn olókùnrin jù ní méjèèjì àwọn tí wọ́n ní kò fi kádàrá yìí àwọn sì fẹ́ta àwọn tí wọ́n ṣe àṣejù ń bí ìpì kádàrà rẹ̀ àwọn ilé ìsì ìparẹ́ ẹ̀sìn àwọn tó wá bí ọ̀rọ̀ àmúrùwà náà ọlọ́ni káṣelé káṣelé káṣelé káṣelé wọ́n máa ṣe jù ẹjìnà so àṣẹ ọlọ́wọ́n ọba ìmú àṣẹ ọlọ́wọ́n ọba tó pàṣẹ pé káṣelé káṣelé ẹjìnà sí ìtara rẹ̀ òun ló gbé wọn náà fi tapọ̀ àwọn tí wọ́n ń fi kádàrà kẹ́wọ́ láti ṣe kí ni láti máa gbéjù sílẹ̀ kí tọ́lọ̀ ní kan ṣe àbí láti máa rọ́lù tọ́lọ̀ ọba ní kan máa ṣe ṣe kí fẹ́ mìí tèyí alẹ́ ràpàtàlá wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ilé yìí bẹ́ẹ̀ àwọn ẹ̀ náà nífin tán tako kádàrá ẹ̀ wọ́n ní oríṣiríṣi levels lórí tẹ́ ilẹ̀ kọlá fẹ́ tí ọlọ́wọ́ bá fi àmẹ́gbọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa sallam lórí náà àwọn ẹ̀kẹ́ níbi ọ̀rọ̀ etí a ń pè ní alwa'idi àti ìdìléríyà tí ọlọ́run wa wata fún àwọn èèyàn n'isi àmọ̀ wípé àwọn kankan jọ rẹ̀ yẹn àwọn kankan jẹ́wọ̀ sọ́rọ̀ wọ́n kò rí pé gbogbo ẹgbẹ́ láti lè ṣe nǹkan tí ó ní ká mọ́ ṣe a tó ọba kankan mọ́ ṣe nǹkan wọ́n wá ṣe àti ìpẹ́kọ̀ọ́ ọba ń pa láti pé ká ṣe ó wá gbé jù sílé ìlú àríwí wo ni ó dẹ̀ kúrò ilẹ̀ ni wọ́n pè ní kíni ni ó kúrò níbi kíni níbi súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam àníjọ́ sọ pé nípa ṣe ṣùgbọ́n ìjẹrí à ń jẹ fún ọ lóṣò yóò rẹ̀ túnmọ̀ sí owó rà sínú náà mo pé ṣe ọ́rọ̀ àwọn eléyìí kankan tó ti àwọn náà sí rẹ̀ àwọn kan wọ́n wò ilé àti ìwà ti sọ ṣàádà ó ti ká láyà dúró máa lè máa ní máa tó yàtọ̀ ṣe ó ti jẹ́ mú mi ó sọ ṣàádà nì kò sẹ́ṣẹ̀ tó lè ṣe tó máa ṣàkóbá fún iwájú ọlọ́run gbà tó bá ti nígbàgbọ́ nínú ọlọ́run bá ṣùgbọ́n àwọn dáadáa so nínú ọkàn rẹ ó gbà títí ọlọ́run ọba àwọn ló bẹ́ẹ̀ ní ṣe jẹ́ mú olórin kìíní kankan tàwọn so láàrín tó mọ́ máa ìmá ní máa ṣe kò sí tó lè ṣe ọlọ́run lè fi àjẹ́ àwọn eléyìí náà ìtara ẹ̀sìn ìyẹn àwọn akàwárí ti pẹ̀ta ẹlẹ́ṣẹ́ orí ìrọ̀ kò sí tó jọ tó bá fi lè ṣe lọ́wọ́ níbi ẹ̀ṣẹ̀ kan tó lẹ̀ kú lórí ìdínà lòun wọ́n kò sí ó rẹ̀ jáde mẹ́ ẹ̀sìn lè fi ìfẹ́ ìfẹ́ ìdí ẹ̀sìn ó ti àwọn àwárí síbi tó ti wọ́n sí bẹ́ẹ̀ ìfẹ́ ayé padà wá jẹ́ ó tún kún náà ìfẹ́ ayé ó padà kan kọ́lọ́wà tó ṣàánú wa so ìfi ayé pẹ̀lú ìfẹ́ dìfẹ́ndì ẹ̀sì ó sọ àwọn ọkọ̀ ayé tó ṣe pé wọ́n ní mọ̀tẹ́kìn kẹbíra káfírún mọ̀kànlẹ́dùn fìkà ìlàlàbíyàtọ̀ àwọn mọ̀tẹ́kìlá náà ṣùgbọ́n láyé nígbà ya àwò lè kìí kéfè àwò ní máa ń kò kéfè àwò sọ pé wọ́n fi manzilati bílẹ̀ manzilati ohun ààrẹ sọ pé mọ́mí ní ààrẹ sọ pé kí ìbìrí ni àkúradó lórí ṣùgbọ́n tó jọ gbẹ̀lẹ̀ àkíyàmọ̀ yóò fi náà máa kùfọ́ yóò

Yorùbá ọ̀kẹ́ ẹ̀kẹ́ ṣùgbọ́n ọ̀kẹ́ ìsìn ìta àpò súnà nẹ́bì sọ̀lọ́ àtàlàmì. Ṣọ́lọ́ ní ìní ìsìn àtọ̀gbọ́ kárájá ìnà súnà tó lè jẹ́ fi asmi, ẹlòmí fi asmẹ́yìn, ẹlòmí fi fàlátàkì, kùsù. Ṣọ́wọ́n àwárí kì ní ìsìn bí i ọ̀rọ̀ ìtó ní àkáàmì kápínyà ní mọ́mìn káfíìn nǹkan kamara wa yẹ́ ni ma a káàmù ìdájọ́ pé káfíìn ní ẹni yóò kálà sí náà fi kankan so wọ́n kúrò tó súnnà then àwọn mímú wọn náà wọ́n kó sí àwọn issues ní so torí ẹ̀rọ àwọn àpóòkù sọ̀kan pẹ́ tó wà sí lè kúrò bí asìlù kan tó ká aláfà asìlù kan min áàbí ìkùsùn fàwọ́ ọmọ pẹ̀lú fàwọ́ mọ̀tẹ́lẹ̀ so kí ló wá sọ àwọn àrùkún mùsùlùmí kí ló sọ wọ́n ti onídíjíà in tó sọ wọ́n lórí dídíà ti pé ìlànà wọn ìlànà àwọn kàwáríṣì ó ṣe ríṣì nípa wípé kọmọ báwọn olórí pa kàngbà ipò agbára tí àwọn kàwáríṣì yẹn tí àwọn náà ń fà pẹ̀lú àwọn bí Usman bí Ali radiyallahu anhu Muawiya radiyallahu anhu ipò agbára tó ń bá wọn fà yẹn fẹ́rẹ̀ àwọn tó wá lẹ́yìn wọn náà tó máa ń sábà bá wo lórí fà ipò yẹn làwọn àlùfáà mùsùlùmí náà ń fà láti bàtà ti dá wọn lẹ̀ 1938 ti nínú àwọn òfin ìsì ṣe ló jẹ́ pé àwọn àti àwọn ṣí àrọ̀ wá fi ọmọ ẹ̀yà ni wọ́n wọ́n rẹ́kí wá tó ń dìfẹ́ǹdì wọn wọ́n dìfẹ́ǹdì àwọn àrọ̀ wá fi àríkẹ́kọ́ ni so láti ilẹ̀ wọ́n wọ́ra gan ẹni tó bá lọ́wọ́ ìtàn wọn ẹni tó bá wọ́ ìtàn wọn ó wọ àtọ̀mbá ná pẹ̀lú àwọn tẹ̀kí òkú mí gbogbo asambanna facebook pẹ̀lú àwọn àmì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn ọ̀gá àwọn àmì tó ti lọ náà mahdi artist ó ti fẹ́ǹdì iran àwọn ṣíà ó ti fẹ́ǹdì wọn gan nígbàtí pọ̀ sọ́rí gan padà ń yarí wípé àwọn ah, ẹ̀ńjà bá wa náà ìdájọ́ wádé ó pẹ̀lú ìpọ́lẹ̀ ṣe àdéhùn wa ni wípé ilẹ̀ tó bá jẹ́ fáwọn súnmọ̀ ló wà ń bẹ ẹ̀yìn ṣíà ẹmọ́wà spreadi fàṣọ yóò bẹ ẹ̀yìn rẹ̀ wá spreadi fàṣọ yóò so 2008 kò gbọ́ wípé rúgán tó sọ̀rọ̀ sí wọn nígbà yẹn ni màdí akif tó jẹ́ olórí àwọn àgbọn mùsùlùmí àwọn ilẹ̀ kan ní àwọn ilẹ̀ mùsùlùmí tó ní àbọ̀ 56 muslim countries àbí kàtà rẹ̀ náà wọ́n lè ní lè ní kanáà so wípé òun ti sàkìrí pẹ̀lú ìtíkọ̀ ọ̀gbọ́wí tí ó ń ṣe so àwọn ìmú kò sí nǹkan nítorí agbára ẹ kò sí nǹkan tí ò lè lọ kò sí tí ò lè lọ so wọ́n dé align pẹ̀lú ẹni pọ̀jì ó kè wọ́n sún sí ní ọmọ ọmọ ọgbọ̀ fún ọ̀ eléyìí kọ́ kìlórúkọ amájí ní kọ́ ọmọ ọgbọ̀ aláàgbọ́dọ̀ dípò agbára yẹn ṣe jáde àbẹ́fà gbogbo fi ṣùgbọ́n wọn àlé bá sálàfí ṣe pọ̀ kí ló fà tó nígbà yìí máa sọ pé eléyìí dídíà eléyìí dídíà òtẹ́rì kìnnìkan kankan ẹ máa ń sọ lẹ́yìn ẹ̀tọ́ láti mọ́pẹ̀ẹ́jẹ́ kárí ju àgáwadé ní olóṣèlú so recently náà ni ti wọn náà ní kéwò pọ̀ ni so ìfẹ́fi tó ní fídíà ó pọ̀ so lára rẹ̀ òun náà ni pé káṣá kú gbogbo ìyànjọ́ oníṣẹ́ kàlàgbà ní ọmọdé àtìmọ̀tọ́lá sáwà máa ń sọ wípé kí ní àwọn ìfọ́n ni wọ́n á ṣàkọmọ̀ ìjọ súnmọ́ sáfíìsì tàbá kó wọn jọ tán àhá fákìsì kan lẹ́kọ̀ọ́ ṣekàlàbà ní kàtíl súnmọ́ sáfíìsì súnmọ́ látàkọ̀ọ̀fà ṣùgbọ́n wá kó wọn jọ tán ní ẹ̀fà nílí ẹ̀dókù ní pé ẹjẹ́ àgbàgbé gbogbo differences wa na tààwárún sí màtàfàkìnà àríjì èyí tẹ́ni wọ́n bá kù lé lórí ẹjọ́ àwọn ọlọ́ lórí yẹn wọ́yá àdúgbò bá àdúnà bá àdán fi máa kẹlásìnà sí ibi tí ká fún position tó yàtọ̀ síra wá ní ẹgbẹ́ àgbàgbé ẹ so yẹ̀ká ní Abubakar afọ́rù káfíìn kèfèrí tó wọ́ sùtù Umar sọ orí ẹsẹ̀ ní ìbọ́kẹ̀ tó sọ porque mọ̀ amẹ́ríkà ẹ́ eh, ohun àwọn ìjà lọ́wọ́ rí so èèyàn kan náà ó ń pé ìròyìn ìròyìn ọlọ́mọba ó ń gbé fún àní ìrọ̀jà láàrin ìyẹn sọ pé ìrẹ́ àní ìwọ ni ló jẹ́ kójú mọ́ ọ̀rọ̀ ìwọ ló jẹ́ kásẹ́fù mọ́ fẹ́ ìwọ ló jẹ́ pé eléyìn tó ń ṣe yìí ṣírkù gbogbo bí i òun ló ṣe ẹ̀ẹ́sì ẹ̀ẹ́lẹ̀ ẹ̀ṣàrí pé Israeli wọ́n ṣe òkè kí ni ẹ̀ṣẹ̀ Israẹli kí lẹ́ṣẹ̀ Amẹ́ríkà ìbáwọn náà fẹ́ náà wọ́n ti sọ́dọ̀ àwọn ànábì kan yìí ṣùgbọ́n wọ́n ṣe orí mú látara kí látara pé wọ́n tẹ̀lé tí àwọn ànábì yẹn mú wá tó tẹ́ ẹ̀kan láti rẹ̀ ti sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá ń sọ nǹkan tó jẹ́ kú fìyàṣù ṣe fìyàṣù àmìta sílẹ̀ torí ó ti ní identity pé òun pẹ̀ràn mùsùlùmí so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ wọ́n láwà rẹ̀ gbogbo pẹ́ tó fẹ́ yí ọ fún wípé owó tí mo fẹ́ fún yíyẹ o zaka ni kí a lọ́sẹ̀ lóṣù lọ́dún ó tó oúnjẹ yìí odò iná ó gbọ́ bùkátà rí yàtọ̀ sí kí a fẹ́ ẹ̀mbákì ní lọ́fírí afẹ́ sanwó lé ní afẹ́ jẹun ní afẹ́ raṣọ níwọ̀n tí wọ́n sí ó láwọn fámílì tí ó bọ́ yóò sanwó fún àwọn ọmọ níwọ̀n tí wọ́n sí ètò àbí kò tó wọn àti fámílì tí ọ̀rọ̀ lé fi kúrò gbé ìtì ẹ̀yìn ẹ̀lẹ́gbẹ́ ìjẹpẹ́lẹ́ tó ń gbé òun ló kọ fún rẹ̀ bàtó ń bẹ lọ́wọ́ rẹ̀ dáadáa ṣùgbọ́n nǹkan ti wálẹ̀ fún sí ṣùgbọ́n sì nílé gbé ó dẹ̀ rí nǹkan jẹ náà wọn àti fámílì wọn máa ń jẹun ó ń gbọ́ bùkátà wọn yàtọ̀ sí bùkátà wọn ní bẹ́kùnbẹ́kùn torí náà bẹ́kùn qualify fún zata sókùn lẹ́nu ẹ̀ṣẹ̀ jẹun. ti máa gbọ́ ìbéèrè yẹn yé ó dà pé ìbéèrè yẹn wá láti ibi àdéhùn hamlet tuntun ṣàṣì Hamnatu bint Jash so ó wá láti ibi kàdífì fún ìsìnkáwọ́ so ìyẹn ni ẹni tí ọ̀rọ̀ lọ níyẹ kò ń ṣe wípé ó ti a máa wo àwùjọ báyìí ṣùgbọ́n generally speaking obìnrin bí ọjọ́ márùn-ún mẹ́fà méje lẹ́fà máa fi ṣe ìpínlẹ̀ ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ àkọ́kọ́